وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إن إخلاص العبادات لله وحده هو الدين الخالص المأمور به أفضل خلق الله على الأرض وهو شرع الله تعالى لخاتم أنبيائه وإمام رسله محمد بن عبد الله صلى الله عليه وسلم قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين وقال في آخر قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل الله أعبد مخلصا له ديني وهو رسالته إلى لاستقليت الجن والإنس قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون أيها المسلمون إن غاية الإخلاص وتوحيد الله تعالى في كل عمل صالح يترقب به يتقرب به العبد إليه مبتغيا به أو به وجه ربه تعالى لا لجل مدح عند أحبائه أو دفع ذنب عند أعدائه قال الله تعالى ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فعن أمير المؤمنين أبي حفظ عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري ومسلم عباد الله إن فاقد الإخلاص لا يضر أبدا حلاوة الإيمان فأخلصوا لله أعمالكم كلها واشكروه صلى عليكم وملائكته واشكروا ولا نعمه عليكم يزدكم إنه شكور حليم أرحمه الله سبحانه وتعالى إن كانوا ọlọ́run ọlọ́run ẹ̀dẹ́ ìjẹta من شمسنا محمد sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run ọba alẹ́mùláàmù wọ tàṣẹ́kù ìsàbọ̀ mẹ́ẹ̀sì fún ọlọ́run ọba jalla wa ala àti bó la ṣe ń ní nínú sẹ̀mí ìsàdà wa alẹ́mùláàmù kábàpọ̀ ọmọ ìtúnjà ní ẹ̀sìn wa fún ká ṣe iṣẹ́ wa oúnjẹ́ ìbádá wa ká ọbanika mọ́ ọ̀rọ̀ nìkan òun gẹ́gẹ́ ní oúnjẹ ìbò mẹ́ tọ́bá wọn ni ẹ̀sùn wọn ló èyí tá a ṣe nínú ẹ̀sìn ká tó jọ́ fún ọlọ́run ká wá tó fi ọlọ́run wa jẹ́ mùsùlùmí ìjọba ní ẹ̀sìn tó ọlọ́run ìtẹ̀mí ìkìláàsì yẹn oníṣẹ́ àwọn fánú wa tààlà pàyẹ tó fi wọ́n láti lọ lórí rẹ̀ láti fún ìkìláàsì yẹn káṣe iṣẹ́ ẹ̀sìn fún àwọn fánú wa tààlà nìkan òun ló ní ẹ̀sìn ọlọ́run ọba tọ́lọ̀ fi fẹ́yìn ìkẹyìn àwọn ànábì rẹ̀ ẹ̀sìn jà tí wọ́n ti gba àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba muhammadu muhammadullah sallallahu alaihi wa alihi wa sallam ìtọ́lọ̀ rẹ̀ nìyẹn Olúwa wa sọ fún mi pé inna anzalna ilayka al-kitaba bil-haqq dáwúdájú àwọn ọlọ́run bá sọ síra náà kalẹ̀ fún wa ní Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú òótọ́ pẹ̀lú òdodo fa'budillaha mukhlishan lahu-d-din yá máa jọ́sìn fún ọlọ́run ọba lẹ́ni tó ń fi àbò mẹ́rin tẹ́tù ní ẹ̀sìn fa'budillaha mukhlishan lahu d yá a máa jọ́sìn fún Allah lẹ́ni tí ó máa ṣàfọ̀mọ́ ẹ̀sìn yẹn fún lẹ́hùn díì torí pé ọlọ́ba náà ló ní láyé ní olúwa wọn subhanahu wa ta'ala ó ní qul inni umirtu an a'buda Allaha mukhlishan lahu din ìgbàgbọ́ náà fún àti àṣẹ nìkan tó ní àníyàn fún gbogbo àgbáyé pátá sọ fún wọn wípé ní tí wọ́n pa ẹ̀mí ọlọ́run bá tí wọ́n pa ẹ̀mí àlẹ́bí láṣẹ fún tàdá tó pa àlẹ́bí láṣẹ Allah subhanahu wa ta'ala dáwúdájú ní tí wọ́n pa ní láṣẹ rẹ̀ olóòtú kí máa ọlọ́run ọba kò kí n sàkọ̀mẹ́ẹ̀tì fún ọlọ́run ọba yẹn torí kò lóyún yẹn wọ́n mú ìtura àwọn mùsùlùmí wọ́n sì ń pa ní láṣẹ kí n lè jẹ́ àkọ́kọ́ ẹni tó jẹ́ mùsùlùmí ẹ̀rí àkọ́kọ́ ẹni tó jẹ́ mùsùlùmí tí ó dùn gbájú tẹ́lẹ̀ fófin ọlọ́run ọba jù ànábì wọn pa mí láti kí n jẹ́ nìyẹn látàrí kí ni látàrí Islam ìtumọ̀ rẹ̀ ni wípé bí Islam bá ti ń dẹnu ẹ̀sìn wa sí Islam wọn fi gbádùn fún wájú ọlọ́run bí Islam bá ti bo ìtẹ̀lẹ́ ẹ̀sìn wa sí bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn wọn fi ní àlàáfíà fún wájú ọlọ́run so ìdí ìpànìyàn jẹ́ tọ́lọ̀ àwọn bá fẹ́ràn jù wájú rẹ̀ náà ka kíláàsì lè dáadáa bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń bọ̀ wá bọ̀ padà kéde bá ti ríra wa yìí níjọ́sìn yìí táàfin yẹn ṣe yá sí bá ti ẹ̀sìn bẹ́ẹ̀ lórí wájú ọlọ́run bá bí o ti bí àníyàn ní kọ̀ọ̀kan ti nínú ẹ̀sìn yẹn bó ti níyàn yẹn قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم ìwọ àdájú sọ fún wọn wípé dájúdájú o èmi páyà bí ìgbà ilé ya pa ọlọ́run ọba àmì tó rán ní jẹ́ à ìyá ọlọ́run ọba lọ́jọ́ náà ó tóbi púpọ̀ ìjó láyàn kó ní ìyá ọlọ́run lọ́jọ́ náà àlèkùlá kúlì láha ẹ̀bùn ìwọ́n tó lọ́hùn yìí ẹ̀dí olúwa wọn sọ́hánà wọn sàálà mo ti ń pààrà ọ̀rọ̀ yìí nínú àyàtì mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú sọ̀rọ̀ ọ̀rẹ́ fúláàfù ni. ìwọ sọ fún wọn wípé wọ́n ní ọba ní kí máa ọba yìí ló ní ẹ̀sìn ni mọ́kùnrítọ̀ láwù bí ọba yìí ló ní ẹ̀sìn ni wọ́n ló lè ní lẹ́lẹ́sìn ní àti ẹ̀sìn àṣàwà lónìí tí ní àti ẹjọ́ ń gbọ́ wà ló ní ẹ̀sìn ló àfa àkàkọ́ ní ẹ̀sìn náà sílẹ̀ ẹni tó ní ẹ̀sìn fọwọ́ ìjẹ́sẹ̀ wàhálà olùwàwà ni tó bá dúbẹ̀ kásàkọ̀ mẹ́sìn yẹn fún ọlọ́run fáńtì wọ̀ láàrẹ̀ ìfúláàfù yìí náà ni iṣẹ́ tí àwọn sùpánà wọn wáta lára gbogbo jíjìyàn àtàjẹ̀nà torí àwọn alẹ́lọ́rọ̀ wá lé ojúmọ́jú ọlọ́run lọ́tí pé wá ní àtàkùndáà ẹni tọ́rọ̀ rẹ̀ wú ojúmọ́jú ọlọ́run mọ̀lẹ́kà ọlọ́run ọba ẹ̀dá ọlọ́run ọba yìí àwọn ẹranko àwọn odò àwọn ọbí àtàwọn ẹ̀dá mi tí a lè fojú kẹ́rin ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n ṣùgbọ́n ẹ̀dá méjì kéré lọ́rọ̀ wọn léwu ju wájú ọlọ́run ọba náà ní ìrìn èèyàn àti ìrìn àjẹmọ́ yẹ ẹ̀mẹ́ ìṣàrọ̀ jíjìn wọ̀lẹ́yìn ìrìnsàbọ̀ẹ̀tùm àwọn méjèèjì yìí ló já sí pé ẹ mọ́ ṣe nínú ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣe ìyá ni ẹ jẹ́ èmi ọlọ́run nínú ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣe ẹ̀rẹ́ yọ nínú ọlọ́run àwọn méjèèjì yìí nìkan tó rí wa dá ilé ìkẹ́ àṣìléyà tó bá níbẹ̀ wá láti ẹ̀rọ ìrìn ní ìrìn وما خلقت الجن والإنس إلا ليعبدون bíbẹ táwọn èèyàn ń bẹ lókè ìpè láyé bíbẹ táwọn àjẹmú náà ń bẹ nítẹ̀mí tí wọ́n yálà yìí wọ́n ń bẹ lábẹ́ odò ní àbí ń bẹ lórí ọ̀dẹ̀ àbí wọ́n ń bẹ lórí afẹ́fẹ́ ọlọ́run pàápín pé èèyàn ń sàpọ̀ mọ́ fún ọlọ́run bá fún ọmọ tààlà oníkó sí ọlọ́run lápò níbi gbogbo tí ẹ rí èyí tí ẹrú mọ́ fi wójú ọlọ́run gbogbo tí ẹ rí tí wọ́n ń sàlàyé rẹ̀ fún wa nínú wáàdì àbáwọ̀tá àjọ mọ́ wà bá fà náà ń nínú fúnra rẹ̀ wípé ilé ìbẹ̀ bá ṣe ọlọ́run ọlọ́run táàbí ojú rí ọlọ́run ọba tó ní ẹ̀sìn káṣe fọ́lọ́run ọba nìkan tó òun ní ọ̀nà sí jẹ́fà lẹ́yìn tó túnmọ̀ owó ojú rí ọlọ́run láàrín jẹ́lì mẹ́tìrín ìjà ìfà ẹ̀ kèsì nígbà tí bá ń ṣe òun fi ń wá lọ́dọ̀ àwọn tó fẹ́ràn àwọn olólùfẹ́ inú àwọn èèyàn fẹ́ tèmi torí ẹ̀ ló fi wá torúkọ rẹ̀ ti ń tọ́lọ́ ní kìí ṣe táyé àwọ̀dáfò ìdánilé ìdá àdá àwọ̀ ìdá àdá ẹ̀ ti ìbàjẹ́ àti ewúgbò lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ̀ ẹ̀jẹ̀ ń ìsìn bá ṣe àwọn tó mọ̀ rẹ̀ ni wà ọ̀pọ̀lọpọ̀ yẹn ní máa ń ṣe dáadáa nínú ẹ̀sìn torí tí wọ́n fẹ́ràn rẹ̀ tẹ́jọ́ rẹ̀ wọ́n lè

ẹni bá ti pé ń ṣe bẹ́ẹ̀ kò ní ìkìláàsù olùwàwà subhanahu wa ta'ala nígbà tí ó yà wọn yìí díẹ̀ ó ní wà lóko ìrìnmú na sọ ẹ̀nà ẹ̀nà ṣùgbẹ́ wọn a máa bọ́ àwọn tí wọn ò ní àwọn ọmọ òrukàn àwọn tó ti jẹ́rú ládà àwọn ẹ̀dá kan wọn a dáfọ́ sí wọn lọ́rùn wọn a tọ́jú sẹ́mi wọn wọn a pa ilé ayé wọn padà hmm? wọn a kéjì láìpẹ́ wọn gbogbo eléyìí aláàfúbì lórí ìfẹ́ tọ́lọ́wọ́ bá ní o ẹ̀rí aláàfúbì yìí ayé aláàfúbì láàrín jalla wa ala gbogbo dáadáa tí wọ́n ń ṣe bẹ́bí ti mú tó lù sí ẹ̀mú tó mú lú yìí àwọn tí wọ́n súnmọ́ wọn gbádùn wọn àwọn tí wọ́n súnmọ́ wọn bá ní o wọn ò ṣe torí yìí pé kí lámàá yìí lè lè dìbò fún mi ẹjá fúnra síra wa dáadáa gbogbo dáadáa tó ń se irun mọ̀lẹ́bí tó ń ṣe fáwọn ojúlùmẹ̀ tó ń ṣe fáwọn fámílì tó ń ṣe fún ìyàwó ṣe fọ́mọ fọ́ba àti fáwọn afáànú òru gbogbo rẹ̀ tó ń ṣe nínú àwẹ̀ fún wọn fáwọn mùsùlùmí lápapọ̀ fáwọn àfáànú lápapọ̀ fáwọn orúkàn ṣe torí tígbà òṣèlú bá dé kò lè rẹ̀ tí ó tẹ̀lé ọ lẹ́yìn torí pé nínú ìlú tí mo rí níbi tí mo rìn máa tó yẹ̀yẹ́ sì jẹ́ mi máa tí ó ti máa fi iṣẹ́ eré kàǹpé ìfúnpé ìdìbò fún mi nàìjíríà yìí kò fẹ́ sí olóṣèlú tó ní iṣẹ́ eré kan nípamọ́ ìṣẹ̀lẹ̀ yẹn náà wà ní gbogbo wa wá ń lò pàápàá jù nílẹ̀ yorùbá iṣẹ́ lòmí ò ṣe yẹn ló kó ṣe kí wọ́n lè yín ewu la fẹ́ bá pàdé wájú ọlọ́run tó ṣe fẹ́ sẹ́kù náà eléyìí kò ṣe dáadáa fún tọ̀hún kò ṣe dáadáa fún tọ̀hún ewu gan-an ló fẹ́ dé bá wájú ọlọ́run bẹ́ẹ̀ sì ni iṣẹ́ eré tó dáa jù wájú ọlọ́run lèyí tó ń fi fún yẹn ní kọ́kọ́ tẹ́jà kò mà ìnáma ló fi ń kún léwájú ìdílá àwọn ẹni rẹ wọ̀nyí wọn níbà tí ń bọ yín táǹgbọ́ bùkátà yín gbogbo bí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ yìí tàbá ń bomi tàbá bomi tàbomi ti fún yín ibi tó kù ti ń pa yín tàǹdà kọ́rọ́ yín bẹ́ẹ̀ ibi tá ti ti fẹ́ tú yìí tàǹbà yín bò ìwájú ìdílá torí tọ́lọ̀ la fi ń ṣe la nuridu minkum jazaa wala shukura bẹ́ẹ̀ ní wájú ọjọ́ kejì ẹ má fún wa lẹ́sàn rẹ̀ bó jẹ́ yẹn ọdún kan lẹ́rí wa ẹ má dúpẹ́ rẹ̀ fún wa bó jẹ́ ìṣèlú pé ìsìlámù ní ká mọ́ mórí nàám ó ṣe ọlọ́run sọ̀rọ̀ láì lọ sẹ́lẹ̀ ó ní abárẹ́ aw jazakumullahu khairan ìsìláàmù ní náà kan sórí fún ọ kó wá kóore mọ́ra kó wá dàbí fi sórí orí ńlá àbẹ́ni tó sórí náà kó ṣe torí ìtọ̀lọ́hun kó mọ̀ sí torí yọ́tò ní tíláyé mọ́ torí káwọn ọmọ rẹ̀ mọ́ lè jẹyà gbogbo àwọn nǹkan tá gbogbo yóò bá ní gbogbo dáadáa tẹ́lẹ̀ ṣe bá kú ná káwọn ibi làwọn mélòó mélòó lọmọ olóore kíyà ń jẹ mélòó mélòó lọmọ olóore tábùkù kàn nígbàtí bàbá rẹ̀ yà rẹ̀ tó ń sóre òsì láyé má ìwọ́n tí fọ́nà ọba fọ́nà wa ta'ala kọ́nà wá dáàbò mọ̀lẹ́bí rẹ̀ ní torí bó gbé gbé àwọn ẹni ọba gbogbo tá à ń ṣe yìí àfẹ́ torí pé kí ni iná na kọ́ọ̀kù ní wọ́bì na yau mana àbúsàn kan kọ̀rí rọ̀ dáwọ́dájú àwọn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala à ń páyà kú látọ̀dọ̀ olúwa wa ọjọ́ kan ṣoṣo tó ju ọjọ́ náà ó kan gbínígbíní yau mana àbúsàn kan kọ̀rí rọ̀ ọjọ́ náà rí rẹ́rìn ojú ọjọ́ náà kòrò gbogbo kan ìkan lé aburú ọjọ́ náà náà láàdó ń ṣẹlẹ̀ sí fún ilẹ̀ iṣẹ́ táà ṣe ń lẹ́sìn lórí tọ́lọ́wọ̀n rẹ̀ tọ́lọ́bí wá sọ wípé ọ̀wọ̀kọ́ ọ̀hùnmọ̀lọ́hùn ṣàgbọ̀dẹ́ ìkẹjọ́wò ọ̀làkọ́ọ̀hùn náà tọ́wọ́sọ̀ sọ̀rọ̀ rọ̀ wọn ọlọ́run ọba aburú tí wọn ló ṣẹlẹ̀ sáwọn tí wọ́n fẹ́ kọ́lọ̀ wọn sọ àwọn kó lábúrú ọjọ́ náà tí wọ́n lórí rẹ̀ ṣe tí wọ́n ti yóò tún pàdé wọn pẹ̀lú ojú tó tútù àti ojú ìrùnà. àbẹ́rẹ́ ọ̀sán mi ní èyí afáwọn tó lọ ọ̀pọ̀ lọ́wọ́ fi ọgbọ́ ọ̀pọ̀ ayé anú ń sọ fún wa wípé àwọn gbọ́dọ̀ ń ṣe ọlọ́run sọ̀rọ̀ láyọ̀ sọ́jà tó ń sọ wípé ìnámẹ́lẹ̀ ẹ̀mẹ́lú bí i yẹ gbogbo táàbà máa ṣe níṣẹ́ láyé pẹ̀lú èrò kan náà la fi ń ṣe é kéèyàn ò bá jẹ́ ẹni tí ò ní láàkáyè lórí kò jẹ́ ẹni tí ń ṣe níṣẹ́ láyé tí ò ní èrò kan ti ṣe èrò gbogbo ńlẹ́rùkọ̀ kan bá nílá nìyẹn kó tó dáwọ́ ní kó tó ṣe náà ni ó jẹ́ kí òrùba wọn ju ọlọ́run náà ó láníyàn dáadáa láti ṣe inú ẹ̀sìn ìkápá òkú mọ́jọ ojú ọdún tí ojú ọdún ìyá mú bẹ́ẹ̀ kan rẹ̀ o ó láníyàn kó fẹ́ ṣe báyìí ní dáadáa kó fẹ́ ṣe báyìí ní dáadáa kó fẹ́ ṣe báyìí ní dáadáa ikú bá já ọ́n tàn náà ikú ò ọ́n tàn máa ọlọ́run lò dá lóòótọ́ àìlọ́ ìyá máa ó wà lẹ́nu tí ọlọ́run tó kó ṣe torí pé ìlú bẹ́ẹ̀ lórí ìdẹ̀sí tẹ́lẹ̀ torí tọ́lọ́run wáyé láti ní ká nìyẹn gba ká tún àníyàn wá ṣe àníyàn wá dọ̀ sí àníyàn wá dọ̀ sí lórí ìdámọ̀ iṣẹ́ tí nìkan gbogbo gbà àtàfáà ni àtọmọṣẹ́ àtọníwáàsì àtọgbọ́wàsì kò jẹ́ tí ó tún lágbègbè yìí torí pé ee eh, àníyàn síwájú ogun nǹkan o lójú ọ̀rọ̀ wá sọ wípé gbogbo ẹni bá ti nígbà tí ń ṣe ìjírá gbogbo mọ́kàlọ̀ mọ̀dínà ó ṣe ìjírá yẹn pẹ̀lú ní ìtòrí ọlọ́wọ́n ọba àti láti tó ní yóò gbà yóò bẹ́ẹ̀ ṣe yẹn wájú ẹni bá ṣe fún ìjọ tó wá ṣe ṣe ń mọ̀dínà ó ṣe torí ayé tó fẹ́ kó jọ pẹ̀lú mọ̀dínà ọrọ̀ ajé náà ń torí tó fẹ́ torí torí pé lágbàwà mọ̀dínà ní gbogbo ìran lárúbáwá àwọn tó yàtọ̀ lẹ́wà ìrọ́kùnrin wọn gan yóò mọ̀ pé táwọn ọkùnrin wọn fi rí báyìí àwọn obìnrin wọn ọlọ́run mú ti rẹwà tó ẹni bá ti kó ṣe yíra àti ẹ̀ńgbòrò mọ́ta bá ti gbòrò mọ̀dínà tó yóò fi rí báyìí ṣèyàwó fàṣìyànrọ́ tó kó ìlànà àjàrà ilé láàdá ìlera rẹ̀ yóò wà lórí àníyàn tó yẹ ẹrú sí ọlọ́run gbogbo ẹni tí ò bá ní ìkìlá kò lè máa dùn gbàgbọ́ láyéláyé فاقد الإخلاص لا يذوب حلاوة الإيمان أبدا gbogbo ẹjọ́ wà ní class kódà kó máa kí òun kó máa gbà wẹ̀ kó náà máa wúra ẹ̀ spiritually tóun develop tóun ní growth tóun dàgbàsókè inú gbàgbọ́ ọ̀rọ̀ padà débẹ̀ kí ni tí máa ń kó báyìí tí mi fi dàgbàsókè inú gbàgbọ́ tọkọlọ́kọ̀ máa di dẹ́ni ó di sọlọ́n tí class ò bá ti sí ni ẹ̀wù sí ọlọ́run ẹ̀jẹ̀ sábà ọmọ gbogbo sẹ́ẹ̀sì wọn

حمد لله المعبود حقا ثم صلاة على أعبد الثقلين صدقا وعلى آله وأصحابه ومن تبع له إلى يوم الدين أما بعد عباد الله فلقد جاءت آثار عن علم الإسلام الحقيقة الخاصة فللفضل من بيان قال سألت أبا عبد الله يعني بابا أحمد عن النية في العمل قلت كيف النية قال يعالج نفسه إذا أراد عملا لا يريد به الناس وعن سفيان الثوري قال ما عالجت شيئا أشد علي من نيتي لأنها تتقلب علي وعن المفضل بن عبد الله قال صلاح القلب بصلاح العمل وصلاح العمل بصلاح النية وقال عادهم أيضا قال أحدهم أيضا من قضه أن يقتل له عمله فليحسن نيته فإن الله عز وجل يأجر العبد إذا حظة نيته حتى باللقمة المام مبارك ابن مبارك رحمه الله تعالى قال رب عمل صغير تعلمه النية ورب عمل كبير تصغره النية ọgbẹ́ tí wọ́n lọ́wọ́ ọba ọba tí a ń jọ́ fífún lóòótọ́ ẹni tí lè ó bẹ́ẹ̀ wájú ọlọ́run lóòótọ́ náà ni ọlọ́run ọba ọlọ́run àti a rí àwọn orípa ọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ yànjú tó tọ́ ọ̀rọ̀ wà nínú ẹ̀ tí wọ́n gba ìgbàwà rẹ̀ wọ́n fún wọn lọ́tọ̀dọ̀ àwọn àfáìsìn àwọn àrímọ̀tì bàbá ní àrímọ̀tì dìínì nínú síra àwọn àgbà àfà tí wọ́n fi ìmọ̀ síra àwọn fàdí o kódà rí wọ́n ti fáwọn èèyàn tí tó bá bá ń sọ pé àwọn àyímọ̀ nú ẹ̀sìn àyímọ̀ tó dín mọ́rò pé àyímọ̀ mọ́sálásí láti bí ni wọ́n o mọ́sálásí ìlú àbílù kan láà àwọn wọ̀nyí nínú mímọ̀ nínú lílo ìmọ̀ àti ipa tí Islam rí lára wọn ní ti dáadáa àti wájú ẹ̀sìn dáadáa ni wọ́n wọ́n sọ nípa pàtàkì tí jẹ́ ìlà ìtànú wọn ni alifadlu ọmọ tẹ̀yà yìí ó jọ máa

ó fẹ́ bùnyàn ní nǹkan wá lórí wípé bẹ́ẹ̀ ni fún torí pé kó ló bá ní ìjò orí lọ́dọ̀ tó lè fún ọ kúkú mọ́ torí òní bá nǹkan wájú ọlọ́run bá wo ti o mélòó mélòó tó rí pé ìgbọ̀ ọlẹ̀ nígbó òjò kò lè gbà nílẹ̀ iṣẹ́ ìṣẹ́ ilẹ̀ Yorùbá bàbá ní kódà pẹ̀lú a máa sọ jáde tí mo tún lágbájá kó náà ní ìsànú àwọn ọmọ tìmí náà ni àmọ́ ń sọ torí pé àmọ̀ kó tàkìtì mọ́ pé ṣé torí kan náà wọ́n bá yìí òun náà nìkúrà tí mi ń gbọ́ táyé èèyàn tó bá wó orí lọ́jọ́ yẹn nígbà tó ti dúró yá ó fẹ́ fún òun retí lárọ́lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ọ̀dọ́ òun ti retí rẹ̀ Sufyana Thawri àgbàfà wọ́n ní máa aláti ṣe àṣàjà àlàyé mímí yẹ kí lè á nà ha tẹ̀tẹ̀kọ́ lọ́wọ́ àlàyé wọ́n ní kò sí ìṣẹ́kan tí mò ń tírì tí mò ń tẹ̀wọ̀n san rẹ̀ bá tí ò fẹ́ gbóògùn tí ò fẹ́ gbóògùn tí ò fẹ́ gbọ́wọ́ sàn tó ní ẹ̀mí mi lára tó tú àníyàn ni torí bí àníyàn yìí a mọ̀ yí padà ẹ̀rẹ́ ló ní ẹ̀bá pẹ̀lú gbogbo yìí nídàjí òun fún ara ẹ̀lọ́wà mọ́ṣáláṣí ṣùgbọ́n tí lórí ìbádé ń kọ́ ẹ̀sẹ̀ máa bẹ̀rù sọ̀rọ̀ mọ́ṣáláṣí àníyàn ti change ẹ̀mí wá rọ̀ gan lè fi mọ́ rí ẹ̀mí wá ti ṣeré àgbà fáà yìí láti kùtà àwọn olóòtẹ̀ ní láyé ìgbà náà kí ni fáà rí owó láti kùtà ń sọ yìí kí ni fáà rí omi láti kùtà ń sọ yìí ìmọ̀ ló ní kàńgbà náà tó ń ti bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀sìn yìí wọ́n lẹ́rù àwọn àgbà wọn kò sí tó ní àwọn lára láti rè àbí láti tírìtì láti tẹ̀wò sán rẹ̀ nínú tẹ̀lé àwọn tó tó àníyàn àwọn bóòlà níyàn ní àtẹ̀tí wá rí tírù ìmọ̀mù yẹn bá ń torí sọ̀rọ̀ ìmọ̀mù mọ̀ ní ẹ̀sẹ̀ ní mọ̀mù wa bí ìgbà pé mi nìkan ní ìwà mọ́sálásí wájú jẹ̀mọ́ rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ wà síbẹ̀ ń máa wọ̀ ọ̀kan ó máa wo bí ìmọ̀ jókòó ti wọ bí kó torí ẹ̀yà lọ kí òun àwọn oṣù máa fi wà sí wa ní. mo bá bọ̀ fún máa tẹ̀lá wọn ní sọ̀dá ọlọ́kọ́ bí ìsọ̀dá ìlànà bí sọláhùn kọlbí ìsọláhùn àmàlì bíjẹ́ ò bá dá wọn jọ náà sọ́nà ó tẹ̀wọ́ bà àníyàn ló kọjá wà sọláhùn àmàlì ìsọláhùn níyà ìjọsìn ìjẹ́ dá wọn jọ náà ní káníyàn náà dá káníyàn bá ti mọ́ tọkàn mọ́ bí ẹ̀kọ́ bá ti nínú sẹ́ẹ̀sì yẹn ládàlá lórúkọ àwọn jọ náà yóò ni ẹni bá ń dùn ní kó déwájú ọlọ́run kó bá tẹ̀ rẹ̀ kó pérépérépéré bóyá àwọn ọ̀sẹ̀ tí wọ́n sọ pé bẹ́ẹ̀ báyìí ṣe léyìí twenty five rewards lẹ́rì tó bá ṣe léyìí ẹ̀rì twenty seven bíi ìjọba àwọn bíbí lápèjúwe ìwọ fẹ́ bá ládàá àwọn ẹ̀wájú ọlọ́run kókó pérépéré falẹ̀ yóò fi ti ní ìyàtà kó tún àníyàn rẹ̀ gbé torí Allah subhanahu wa ta'ala yóò máa fẹ́ ẹrú lẹ́sàn tó bá ní àníyàn rẹ̀ kó tún ṣe ẹ̀gbìn o hátà lọ́kùnmá ó fi di òkèlè tó ń gún èèyàn òkèlè oúnjẹ tó kàn fi bí ìtòkùn sí àwọ̀ rẹ̀ rẹ̀ nù ẹlòmí ó mà á ah! mo dúpẹ́ fọ́nà fọ́nà tó fi mùsùlùmí ìwọ ń kọ́ oríire ní olùkó orí oúnjẹ sí lẹ́nu tó bá tó torí tọ́lọ́ hmm? pé àìkà kún màìjá ni màìjá tó ń sọ yẹn sínú rẹ̀ ń dùn wà ìmúdì ahìríkún sọ́dàkọ̀ tánìyàn bá dídá ẹ̀rí afáwa àgbà abdullahi malbarak àwọn èèyàn lọ sáànù púpọ̀ wọ́n nímọ̀ wọ́n ní dúkìá wọ́n nímọ̀ wọ́n lọ́rọ̀ ìlọ́rọ̀ wọn nínú ìsẹ̀mí ẹ̀sìn wọn láyé kò kó bá wọn níbi ìjọsìn wọn àwọn ní rúgbà ẹ̀mẹ̀lì sọ̀rírí tó àgbẹ̀mọ̀ ní ìyá mélòó mélòó ní iṣẹ́ rẹ̀ tó kéré tẹ́yìn ó ṣe

mélòó yìí lẹ́nu tó rẹ̀ mẹ́rin léyá fún mélòó yìí lẹ́nu tó dánúkọ owó àmọ́ pàtà èèyàn ń sàánú àwọn èèyàn bí ìdílé tó iná wọ́n ti dáadáa fáwọn èèyàn ṣùgbọ́n àníyàn dà àníyàn ń kọ́ ibi tí tó wọ́n wà rèé bá ti ní ìdílé tó yìí tẹ́lẹ̀ ìbá fẹ́ dá ẹlòmí lóko òwò tọ́rọ̀ bá gbàdúrà rẹ̀ tó bá tún lẹ́lòmí tó bá dá lóko òwò ó rò kó tẹ́tọ́ owó ni kó ìtẹ́tọ́ rẹ̀ tó ṣe wàhálà rẹ̀ ni tó náà sì mọ́ mo mọ̀ mọ̀ sí fún ni kìtẹ́ kó wà nínú ọ̀lọ́run wá láníyàn rẹ̀ gbogbo sí láníyàn mọ́ láníyàn kó fẹ́ ti tọ́jú ẹrú mọ́ láníyàn fẹ́ ti ọlọ́run ní àwọn alágbẹ̀ẹ́ sára bá ti jẹ kó sàlẹ̀ sára wùlẹ̀ tó bá torí rẹ̀ ṣe ládọ́gbọ̀n wájú ọlọ́run bẹ̀rẹ̀ wa subhanahu wa ta'ala tó mẹ́rẹ̀ ṣe wálẹ̀ tó mọ̀ ní ìlà ní jímọ̀ àtúnbọ̀ wa á pàdé lórí kí làwọn èso àtàwọn àǹfààní táàdé ní níbi ìlà yálà fẹ́ni tó ń ṣe ni nínú iṣẹ́ ìbádà rẹ̀ àdúgbò wa tá ń bẹ láyìíká rẹ̀ jẹ́ kíláàsì bẹ́ẹ̀ ní tòjú orí fún wájú aláwùjọ lápapọ̀ lẹ́yìn ìgbà tó bá tẹ̀sí orí fẹ́ni tó ní tán ìjó lẹ́tọ̀ọ́ tí ó ń ṣe fáwùjọ ìbá ìjà òjò ọdún tó sùn rí bẹ́ẹ̀ àbí tó sùn ní òsì àbí tá a ti rúra wa papọ̀ báyìí tó ní àǹfààní tí kìláàsì fẹ́ ṣe fún wa papọ̀ láwùjọ àti lọ́rọ̀ bẹ nínú ilé yìí díẹ̀ tó bá dọjọ́ mẹ́jọ pẹ̀lú ọ̀rọ̀ abẹ́rẹ́ ọmọ sọ́kànnì wọn tààrà fún sọ́wọ́dà yorùbá náà اللهم ربنا اجعلنا من عبادك الخالصين المخلصين المخلصين ومن الذين يتقربون اليك ويتبعون سنه نبيك صلى الله عليه وسلم وانصرنا على القوم الشاكرين وانصرنا على القوم الظالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك